أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه واجعلنا ممن يستمعون القول ويتبعون احسن وادخلنا برحمتك في عبادك الصالحين وبعد والسلام عليكم ورحمة الله وبركاته أدوكم الله وبركاته وبركاته وبركاته ìtẹ̀síwájú nínú tafsir al-Qur'an al-Karim kí ọlọ́run bá ó dúró tù wá. wọ́n bẹ̀rẹ̀ lórí súra at-Tahrim. súra at-Tahrim ìta àgbàlérò pẹ̀lú at-Tahrim oníkéyìn oṣù ìkànnì ìwọ̀ fún ààrẹ níyà bó ti ń kẹtẹlé wọ̀ fún ara rẹ̀ ó ní àtẹ̀kárí. Súra tó kàkí ó wà nínú àwọn súra tó sọ̀kalẹ̀ fún àlejò sọ̀rọ̀ àwọn ọ̀sán ní Màdìyà. A tún máa pè ní súra tó ń bíbá tó hàmì lò. Àwọn míì a tún máa pè ní súra tó nàbí. Àwọn áyà tó wà nínú ẹ̀ áyà méjì lẹ́nu. ó sọ̀kalẹ̀ lẹ́yìn sọ́rọ́tò ìṣòro ó sì sọ̀kalẹ̀ síwájú sọ́rọ́tò ìṣòro. òní kúrò ọgọ́rùn-ún lé márùn-ún ní títò sísọ̀kalẹ̀ rẹ̀ ṣùgbọ́n títò tí a kò sínú mukhaf al-Qur'an òní súnmọ́ ọgọ́ta lé ní mẹ́wàá. ìdí láti sọ ní àtàrí súnmọ́ àtàrí torí pé àlẹ́bùkà wà wà ní ọ̀kánà ó fi nǹkan kan léwọ̀ fúnra rẹ̀ lẹ́tọ̀ọ́ sí ẹ̀tọ́ ni súrà náà wá bẹ̀rẹ̀ láti dá àlẹ́ sọ̀rọ̀mọ́ àfọ́nà lẹ́bi nípa kí ló dé tó fi lè ṣe nǹkan ní èèwọ̀ fórí ara ẹ̀ láì jẹ́ pé nǹkan náà èèwọ̀ ni fún un. kọ́lọ̀ sí ní yá ìwà nàlẹ́ nígbà tó kábìínú máa àfọ́nà ọ̀bọ̀n náà. wọ́n àlẹ́ bìí kí ló dé tó fi ṣe ìrùkọ́nà ṣe lẹ́kọ̀ọ́ fún ọ tó fi ṣe léwọ̀ fún ọ. Súra yìí gẹ́gẹ́ bí àti máa ń ṣe òní pé òun náà ní ìwòlá sábà ó láti pọ̀ pẹ̀lú tí ó súra èyí tá a parí òní tí wọ́n ti sọ̀rọ̀. Àṣepọ̀ nínú tó wà nínú wọn ni pé wọ́n fi ara jọra ní ọ̀nà mẹ́ta àkọ́kọ́ súra àkọ́lá àbí súra méjèèjì wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú bíbá àlẹ́bí sọ́lọ́lá ọ̀rẹ́ sọ́lọ́m sọ̀rọ̀ tí ọlọ́run pé àlẹ́bíkà sọ́lọ́ pé ìwọ àlẹ́bí súra méjèèjì ló ti bẹ̀rẹ̀ lọ yá àyù àlẹ́bí. alákọ̀ọ́kọ́ lọ ẹlẹ́ẹ̀kejì súra méjèèjì wọ́n ní àkẹ́kọ̀ọ́ níbi àwọn àdájọ́ tó wá nínú ẹ̀ nípa ìdájọ́ tó rọ̀gbà láwọn obìnrin ìdájọ́ tó sopọ̀ mọ́ àwọn obìnrin. alákọ̀ọ́kọ́ onísúra ọ̀kọ́nà òun ti àlàyé lórí pípa kíkọ obìnrin sílẹ̀ àti títẹ̀ ẹ̀ńtà rẹ̀ àti àwọn ìwọ̀ níbẹ̀ lórí ẹ̀ nígbà tí wọ́n bẹ ẹ̀jà lọ́wọ́ àti àṣẹ fún ọkọ láti ṣe dáadáa pẹ̀lú ẹ̀. wọ́n túra yìí òun náà ń sọ̀rọ̀ fún apá kan nínú àwọn ìyàwó àlẹ́sọ̀rọ̀ wà wà ní sálà. àti pé báwo ni wọ́n ṣe ṣe mọ̀ ámàlà pẹ̀lú àlẹ́sọ̀rọ̀ sálà nípa pé kí wọ́n máa ṣe mọ̀hámàdà pẹ̀lú ẹ̀ pẹ̀lú dáadáa àti ìdẹ̀kùn àti nàfíhà. ẹlẹ́ẹ̀kẹta súrọ́tù kọ́lá níbi ṣíṣe èèwọ̀ fún àwọn ọkùnrin láti kan obìnrin ní ọ̀nà tí ó gbà tọ́. ṣùgbọ́n níbi ọlọ́mbà àwọn obìnrin kan pàtó nínú àwọn obìnrin àlẹ́sọ̀rọ̀ bá wà ní ọ̀sánà sọ̀rọ̀ ni. wípé tí ẹ bá ilé tó lọ́mọ lọ́wọ́ fi pọ̀ yín rẹ̀ ọlọ́run ó lọ kó obìnrin tó dáa jù lọ yóò fi rọ́pò fún un. tó àwọn èyí ni àbáṣepọ̀ tó wà nínú súrà tí ó kọjá ìta àwọn pàápàá jùlọ ó sọ̀rọ̀ pàtó lórí àwọn obìnrin àlejò sọlọ́bà wà ní ọ̀sẹ̀dá ó sì dá wọn yẹn rí nípa àwọn àdájọ́ kan tó kàn nìkan ìdínú tọ́lọ̀ ti parí súnà náà pẹ̀lú dídárúkọ àwọn obìnrin tó wà ní ọgbà tó wà ní àìjẹ́nà àti àwọn obìnrin tó wà ní ọ̀nà. ó ní àwọn méjì tọ́rọ̀ pẹ̀lú ọkọ fóun jẹ́ olóyún fúlàwọn méjèèjì ṣùgbọ́n tí àwọn ìyàwó wọn tó tóbi nìyẹn. gẹ́gẹ́ bí àsíá ìyàwó fìràwọ̀. àti obìnrin tó ń fi àwọn pẹ̀lú ẹnì kankan tó sì tó ní ilé fún àlùjẹ́nà òní mariam ọmọ ẹ̀rọ. Stop. àwọn tí súra yìí kó jọ nínú àwọn àlàyé ó ní ntòjọmọ ìdájọ́ tá a dá yẹn rí fún àwọn ìyàwó àlejò Muhammad sallallahu alaihi wa sallam. bẹ́ẹ̀ tó ti jẹ́ pé àpèjúwe ni tó tọ́ fún gbogbo àwọn obìnrin táwọn náà kọ́ sí láti ara wọn. Súra yìí, mo bẹ̀rẹ̀ pẹ̀lú ìgbálẹ́bí fún ẹlẹ́ni sọ́lọ́lá wa ní ọ̀sánlá lórí pé mo ti ń kí ète èèwọ̀ ó ti léwọ̀ fúnra rẹ̀. àwọn afáàní tó ti léwọ̀ fúnra rẹ̀ yẹn ó ní oyin gẹ́gẹ́ bí ó ti wá nínú àdéhùn sọ̀hẹ́. torí àti tẹ́ àwọn ìyàwó méjì nínú àwọn ìyàwó rẹ̀ lọ́rọ̀ ìbínú tí a lè fa àpálàbò tó ti ṣe oyin inú rẹ̀ ní ìwọ̀kọ̀ rẹ̀ lọ́nà wa pé nípa ìbáwí àti ìpè ìgbéraga àti àpọ́nlé àmì ìpè àánú àti àpọ́nlé lọ́nà ni yá àyùwà nàbí lu bí màá tó hábìlú máa àpá mọ̀ ọ́ àwọn tàbí mọ̀kọ́ta àkùrọ̀. Wọ́n ànábì sọ́nàmọ́ àwọn ọ̀sánà èyí ṣe tó ń ṣe nǹkan ọ̀sẹ̀ lẹ́tọ̀ọ́ fún ọ tó ń ṣe ilé ìwọ̀ fúnra rẹ̀. Torí àti wáyọ̀ ọ̀nà àwọn ọ̀kan nínú àwọn ìyàwó rẹ̀. Lẹ́yìn náà, ọlọ́run wa dá ìdálẹ́bi yẹn tó wá dá pàtàkì sórí apá kan nínú àwọn ọ̀rọ̀ ìyàwó àlẹ́sọ̀rọ̀ bá wà ní ọ̀sánná àwọn tí ó fòkùn pàṣẹ àlẹ́sọ̀rọ̀ àsánná tó fi ṣe etí ọlọ́ọ̀sẹ̀ lẹ́kọ̀ọ́kùnrin tó fi lé wọ̀. nípa pé àlẹ́sọ̀rọ̀ àsánná ń sọ̀rọ̀ àṣírí fún wọn ó sì ní wọn gbọdọ̀ sọ fẹ́ẹ́ nìkẹ́kọ̀ọ́. àwọn méjèèjì náà ni ìyàwó ẹ̀ àìsá àti hafsa. ọlọ́run sọ̀rọ̀ pé àlẹ́sà sálẹ̀m ó fi ọ̀rọ̀ pamọ́ sí ọwọ́ hafsa wípé ọ̀gọ̀rọ̀ sọ fẹ́ nìkan kan wọ́n á lọ sọ fún orogún rẹ̀ àìsà léètò jẹ léètò pàtí àlẹ́sà sálẹ̀m ti fẹ́ kọ̀ wọ́n sílẹ̀ tí ọlọ́run ti bà wọ́n lẹ́rù tó jáde wọn lọ wípé tí ẹ báyìí lè. sọra rẹ̀ tún bí àlejò àṣálẹ̀ fi kàn yélẹ̀ òun sì rọ òun sì obìnrin míì tí wọ́n dá ìdílé lọ òun sì rọ́pò. lẹ́yìn náà ọlọ́run ajá ìbálẹ́jọ́ padà sí ọ̀dọ̀ àwọn ó pa wá kí wọ́n mọ́ iṣẹ́ rẹ̀ torí kó lè kó lè kórí bọ́ níbi ìṣẹ́ ọlọ́run ọba kó sì fi rí àforíjì ní ọ̀dọ̀ ọlọ́run lẹ́yìn náà ní súrà yìí wá parí pẹ̀lú àpèjúwe méjì tó tóbi ọ̀kan ní wọn lórí àwọn kẹfẹ́rí èkejì lórí rúmi alákọ̀ọ́kọ́ náà ọlọ́run ti àpèjúwe pẹ̀lú ìyàwó kékeré tó jẹ́ pé ìyàwó múmi nínú ọkọ̀ jẹ́ kékeré ó ní ìyàwó ànẹ́bí nù àti ìyàwó ìyàwó ànẹ́bí akọ́ọ̀d èyí tí ìyàwó jẹ́ kékeré ọkọ̀ ti jẹ́ ẹni rẹ̀ ó ní ìyàwó ànẹ́bí nù àti ìyàwó ànábì lò. lẹ́ẹ̀mọ́ pé àwọn méjèèjì ń bẹ lọ́dọ̀ ẹni rẹ ṣùgbọ́n wọn àsórí rẹ torí ibi èèyàn wọ́n padà sórí ibi ni ọlọ́run sọ ara ẹ̀. àpèjúwe ẹlẹ́ẹ̀kejì wọ́n ní nípa obìnrin rere tó wà lọ́dọ̀ ọkọ ẹni bíi ọkùnrin yẹn ò fi fi àtàrà rẹ̀ láti torí rẹ̀ ó ní ìyàwó fìràwùn. ẹlẹ́ẹ̀kẹta nígbẹ̀yìn ó ní obìnrin ọmọlábí tí ń páyà ọlọ́run ọba tí ò so mọ́kùnrin rí ọwọ́ kan ò sì kán rí ara rẹ̀ títí ọlọ́run bá ṣe àlẹ́ta láti bí ọmọ tó tóbi ọmọ ní tàrí ọmọ ní ìtàn tó tóbi ọ̀nì ànábì ìta èyí ni pé mọ́níàm ìyá ànábì ìta. lé tó fi hàn pé kò sí nǹkan kan tí wọ́n ń tàfà nínú ìjọba ilẹ̀ àbúyá màdúró ohun téèyàn bá ti lọ. mo wà lọ́dọ̀ ẹni rẹ òun ò ní mú kí ó jẹ́ pé lọ́jọ́ méjì àti àmọ̀ ọ̀bẹ ẹni rẹ lẹ́nu wà. mo wà lọ́dọ̀ ẹni bí ẹyin ò kó torí ibú pẹ̀lú ẹni bí yẹn. wọ́n mọ̀ wàhálà. ọlọ́ni. يا أيها النبي لم تحرم ما أحل الله لك تبتغي مرضات أزواجك والله غفور رحيم قد فرض الله لكم تحلة أيمانكم والله مولاكم وهو العليم الحكيم náà wọ́n bá ti yá ayọ̀ ẹ̀lẹ́bí wọ́n ti tẹ́lẹ̀ àdẹ́ni muhammad sallallahu alayhi wa sallam bí ma tó hàrìmù má a hàmà mọ́ ọ̀hùnlẹ́k kí ló dé tó fi ń ṣe ní èèwọ̀ ohun tí ọlọ́wọ́ bá ti lẹ́tọ̀ọ́ fún ọ tàbí màbọ́ta àdúrà torí pé òun wá ojú rẹ àwọn ìyàwó rẹ wọ́n máa ń wọ́n fún ìwà fìlà èyí tó ṣe yìí ọlọ́run bá ti darí jù ọ́ torí pé ọlọ́run bá aláforíjì ní ọgbọ́n oníkẹ́. àfa àwọn onímọ̀ yẹn sá oníyá ayúwa nàbí yìí lima tamda nafsaka ani halali nabi ahamdahu lọ́wọ́ yàrá. wọ́n ànábì kí ló dé kọ́ńkọ́ ọ̀kúnra rẹ lórí halal tí ọlọ́run bá ti lẹ́kọ̀ọ́ fún تبتغي إرضاء زوجاته ọwọ́ ọ̀nà láti fi láti fi wá ìyọnú àwọn ìyàwó rẹ wàlúwàhùn ọ̀fọ́rò náà ọlọ́run bá ọba aláforíjì ni ó ti foríjì ọ̀ rọ́ọ̀hìn tó ń bíkà ọba aláàánú ni òṣìṣàánú rẹ. áyà yìí sábàbù nìkú láyà méjèèjì àwọn apákan nínú àwọn apá wọ́n gba ẹ̀gbà wọ́ọ̀rọ̀ wá lórí kìrìkì lè sọ sọ̀rọ̀ bá sábàbù nùsùlù ayà méjèèjì. ṣùgbọ́n èyí tó dájú tó lónádóko ó lè fi àpá ìlò kẹfì tó sọ̀rọ̀ bá nínú kẹfì rẹ̀. wípé ayà yìí sọ̀kalẹ̀ lórí pé àlẹ́sà àṣàlà ó ṣe omi mímu ó ṣe ilé ìwòsàn rẹ̀ gẹ́gẹ́ bí ó ti wá nínú sọ̀fíìhùn ìparí láti ọ̀dọ̀ àìsà rọ́bì ọlọ́wọ́ àìsà kọ́ọ̀lẹ́ ó ní كان رسول الله صلى الله عليه وسلم يشرب حسنا عند زينب ابنة جحش. إذا بقوفة àlẹ́sìn àkálà àwọn wọlé lọ ọ̀kan nínú àwọn ìyàwó ẹ̀ èyí tàbí ní zainà ọmọ ẹ̀já etí máa wọlé sọ láti lọ sí ni pé a máa wọlé sọ láti máa lọ torí pé wọ́n máa ń gbé oyin tó dáa wọ́n máa ń gbé ránṣẹ́ sí láti ìlú wọn wọ́n kò wọ́n ṣe ara kò sí àgbẹ̀dẹ̀ ọ̀sán mi ní omi nǹkan omi nǹkan tó tó jáde ẹni àwọn mẹ́tọ̀ tá a mú nǹkan lọ́dọ̀ rẹ̀ á gbà lọ́ra jókòó bá sọ̀rọ̀ àgbẹ̀dẹ̀ ọ̀sán jókòó bí ẹ yọ̀ ń bà sọ̀rọ̀ bí ẹ eléyìí wọ́n wá jẹ́ ẹ̀dùn ọkàn fún àwọn ọ̀kan nínú àwọn ìlú ẹ̀. عندها توافيت أنا وحفصة أن أيتنا دخل عليها فلتقل له أكلت مغفين عائشة رضي الله عنها أني من معنى لي إني أرسي وقلنا وضوان وسعسل حفصة لو أقول لكم أدرسيتي ṣe jáde ní gbogbo ẹnikẹ́ni inú àwọn méjèèjì bí àná ní ìbámu ọ̀sọ̀ ìpè èyí ti kó mi wà yìí tí èsì kọ́ ọjà ìtẹ̀ka tí wà dáa. wọ́n máa dín sọ̀rọ̀ ní òórùn nǹkan báyìí jáde wọ́n sọ fún yìí ìtumọ̀ rẹ̀ ní èdè ìbò èdè ìbò ń gan mo fẹ́ lè mọ́ta mo fẹ́ ṣe lè mọ́ èdè ṣùgbọ́n tí sẹ́lẹ̀rì oní olówó rẹ̀ pé ó pè ọ̀pìdáì ní ìwọ̀n ìgbà ọ̀pìdáì ó dà pé èso kan ní ó wá ní òórùn tí ò dá wọ́n wà ní nípa pé pé àlejò àgbà ọbẹ̀ èso náà ní àlejò àkàlẹ̀ lọ́wọ́ àkọ́kọ́ ni pé náà wà ní àti ní kúntù aṣọ àbàdà nínú àbẹ́yìnà ìbìnà ìjà rárá o bí ọjọ́ ìtẹ́tẹ́ ṣùgbọ́n gbogbo ìgbà tí bá lọ sọ́dọ̀ zainab wọ́n máa mú oye lọ́dọ̀ ẹ̀ oye mú balẹ̀ tó wọ́n ní wọ́n dájú pé oye tó o mú àwọn omi náà wọ́n ti jẹ èso náà nínú títí ó lè bá títí ó títí ó nínú náà. ní àdéhùn bá a sálà sọ pé balẹ̀ àwọn òun dàda wò. في جوجم يريد منام وقد أحلفت وستقول لست لا تخبري بذلك أحدا ما صفيت كالكتاب بصره اللي فعلا تفهم با حفصة أما زي أما هو أم باصر في طبعا تبعني اللي مننا سبحان الله صفيت كالكتاب tọ̀ àwọn èròǹgbà wọn wọ́n sọ torí pé kí wọ́n lè lé àdẹ́bí kúrò níbi àti mọ́ wọ yàrá ìyàwó ẹ̀ láti mọ ọ̀rọ̀ wọn á lò sí wọ́n mà nígbà àdẹ́bí sàkálà ń kọ̀ òní òórùn tí ò dáa wọ́n mọ̀ pé àdẹ́bí sàkálà ń kọ nǹkan tó jẹ mọ́ òórùn tí ò dáa torí pé ó torí pé a máa bá màláìka tìbí sọ̀rọ̀. wọ́n á lo ìtú wọn lérò pé àlẹ́sà sálà yóò mú ní pàtàkì yóò mú ní pàápàá mo ni wọ́n wá lò. ìpè ní kí n ní lọ́dọ̀ Zainab ọmọ Jash yẹn irun rẹ̀ lọ rẹ̀. so ìdí ló fi àlẹ́sà sálà tó dùdú wa pé mo ò ní lọ wá ní ọ̀ṣẹ́hù buhari àti muslim nígbà anẹ́sà sálàm a máa ní rárá tí wọ́n bá sọ pé wọ́n gbòòrò lára rẹ̀ ìdí nù wọ́n fi sọ pé ẹ̀rù gẹ́gẹ́ bí ẹni ọ̀jẹ̀ èso ni torí pé èso náà ń mú ara rẹ̀ dá. Àlẹ́ mi sọ fún ẹ pé oyin ló ń mu o wọn a sọ pé ó dàbí pé oyin tó ń mu àwọn oyin náà wọn ti jẹ èso náà ìdí nù fi fi ó. so àwọn afáwọn tó pọ̀ ni wọ́n sọ pé eléyìí ni ìdí tí àlẹ́sìn àtọ́nà tó fi ṣe nǹkan báyẹn ní èrò fún ara rẹ̀ wípé ó mu oyin lágbè ọ̀dọ̀ bẹ́ẹ̀ ọmọ ọjà. àmọ́ àwọn oríṣiríṣi tí wọ́n gbà wá nínú àwọn ẹ̀fà wọ́ọ̀rọ̀ wípé ìdí tí àlẹ́sàdàm tó tí àlẹ́sàdàm ti lé wọ̀ fúnra ẹ̀. mo ní arábìnrin kan tó wá tó ní òun gun ara òun fún àlẹ́sàdàm àwọn àwọn òṣèlú. eléyìí ọ̀rọ̀ tó lẹ́ni. kò sì wá pẹ̀lú ìsirẹ́lì tó lágbára àwọn afá wọn ò kàtó gbogbo owó pàápàá jùlọ kò sí ẹ̀jọ́ra wọn torí obìnrin dáhùn rí nígbà tó wá wípé òun fi ara òun gbọ́ àlẹ́bí sọ̀rọ̀ máa wà nínú sálẹ̀ tí àlẹ́bí kọ́kẹ́ oníyàwó láì àlẹ́bí wò ó sì dú padà. ọkùnrin tó wà pẹ̀lú ẹ̀ wọ́n sọ pé ya Rasulullah tó bá ti pé o ní ẹ̀sùn tó igi rẹ̀ sẹ́ni kéde ọ̀fẹ́ àdẹ́bìnrin ọ̀dà lọ́wọ́ tó sàdá ìdíwá wọ́n tó wá pé pààyàn lòun ò ní ìkàtà wọn. lọ́wọ́ gbogbo tó lè rí wá ó padà sílé ó túlé ó tọ́nà lórí ìkàtà ó tún padà wá ó ní ya Rasulullah kò sí ìkàtà tó wọ̀ ọ́ ọ̀dà lọ́wọ́ kọ́dà kó jẹ́ pé òǹkà rin tí ò ní báyìí kankan wọ́n mú wá. ó tún lọ ó tún padà pé kò sí nǹkan kan tó rò rí. ó ní ẹlẹ́sìn àtàlà bá gbé ìyàwó so ìdí ẹ pẹ̀lú rẹ̀ pẹ̀lú tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ ní kùrán láti kọ obìnrin náà ní kùrán yìí. ẹlẹ́ẹ̀kejì wọn ní ẹ̀kọ́ ọ̀rọ̀ tí wọ́n gbà wá pé àlẹ́fà sálàmù ṣe máríà àtìpíyà ó ṣe lé wọ̀kúra rẹ̀ ẹni pé ọ̀kan nínú àwọn ìyàwó ẹ̀ gẹ́gẹ́ bí ó ti wá nínú tíra dáhùn fúnpín òun náà ó wá nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ tó lẹ́nu òun náà kò ju owó àwọn àbá àti òwúrò so ọ̀rọ̀ tọ́jú ọdún náà ni pé ìdí tí àlẹ́sà sálà tó ti ṣe kankan lé ìwọ̀kúra rẹ̀ ni pé orin tó mú ní ọ̀dọ̀ sílé náà kọ̀ ọjà àní ìdí tó ti fi ṣe léèwọ̀ wọn pé ó fi wá ìyọ́nú àwọn ìyàwó ẹ̀ torí pé àwọn ìyàwó yẹn wọ́n ti mọ́ gbòòrò láti fi lè dènà sí obìnrin náà torí nípa tí wọ́n sọ nípa nípa obìnrin náà pé ó rẹwà àkọ́kọ́ náà òun ò sí kìí ṣe arab ni wọ́n and then ó tún tẹ̀lé pé nígbà míì nínú àwọn kàbílà míì ọlọ́run máa dá wọn dáa pàápàá jùlọ àwọn obìnrin wọn. so they have been ó wà nínú obìnrin tí ọlọ́run bá jẹ wà fún. ìbí ló táwọn ìyàwó ànábì ọmọ bá wà ní ọ̀sán lọ́sọ́ bí wọ́n ti rí ẹ̀. tó eléyìí ni ìdí tó tọjú tí àlọ́sọ àkàlà tó ti fi nǹkan kan léwọ̀ fún orí ààrẹ. ní tó ti tẹ̀lé wọ̀ náà ni oyin mímu. tọ ọ̀rọ̀ náà tó ní yá àyíwá nàbí ìwọ àjẹbí ìpè ní gẹ́gẹ́ bí ọlọ́run ti pe àlẹ́bí ní súrà tó kọjá yá àyù àlẹ́bí. ṣùgbọ́n ọ̀rọ̀ tí wọ́n wá kọ lẹ́yìn kò fi hàn pé àlẹ́bí nìkan ni ọlọ́run bá ń bá wí. ó fi hàn pé gbogbo àwọn mùsùlùmí àwọn ni wọ́n wọ abẹ́ ìpè náà gẹ́gẹ́ bí ìpè tọ́lọ̀ ní yá àyù àlẹ́bí ìdá kan láti lòdì sáà. wọ́n àlẹ́bí tẹ ẹ bá kọ obìnrin sílẹ̀ ó fi hàn pé àlẹ́bí ìkákọ́ ni ọ̀rọ̀ yìí bá wí wọ́n ní pípé ti àlẹ́bí rẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ ní ọ̀rọ̀ ní ti gbogbo àlùmọ̀ rẹ̀ ni. sọ̀rọ̀ nípa àwọn ìpè yìí a máa wáyé ní ọ̀nà mẹ́ta alákọ̀ọ́kọ́ nígbà míì ọlọ́run pé ẹ̀lẹ́yìn sallallahu alaihi wasallam tí ó ti sọ da ojú ọ̀rọ̀ kọ́ lọ́wọ́ ajẹ́pẹ́ ẹ̀lẹ́yìn sallam náà òun náà wà nínú ọ̀rọ̀ tó wá lẹ́yìn ìpè ipe òun àti àlùmọ́ rẹ̀ ọlọ́run balẹ̀ o. ìgbà míì sì ní ọlọ́run lè pe ẹ̀lẹ́yìn sallallahu alaihi wasallam tó ń pẹ́ ọ̀rọ̀ tí ó wáyé lẹ́yìn ìpè náà àwọn mòmìnì ìsọlọ́lọ́ bá wí kò sí àlẹ́sà àtọ́lẹ̀ nínú ẹ̀. lápòjúwe pípé tí ọlọ́run sọ tó fi ní ìmọ̀ yàgùnlùwà náà ìdáta ìkébà àhàdúhùmá àwòkìláhùmá wọ́n dà kàkùnláhùmá òfin wọ́n dà tẹ̀hárùhùmá wọ́kùnláhùmá. قولا كريما ọ̀rọ̀ yìí ó fi hàn pé dájúdájú ànẹ́tìkọ́ ni ọlọ́run máa ń bá sọ̀rọ̀ bí àwọn àlùmọ́ rẹ̀ gẹ̀gẹ̀ ní bá sọ̀rọ̀ torí tá a bá sọ̀rọ̀ òbí méjèèjì òfin òbí méjèèjì kàkàtà yé òsì ní òbí méjèèjì kan lọ́dọ̀ ọlọ́run bá sọ̀rọ̀. lẹ́yìn tó ti pé àwọn mùsùlùmí sáájá àlùmọ́ rẹ̀ gangan ni ọlọ́wọ́ bá tọ ojú ọ̀rọ̀ kan. nípa míì sì ni a máa jẹ́ pé ọ̀rọ̀ tí wọ́n dojú kọ tí wọ́n pè lẹ́yìn ọ̀rọ̀ ní tó jẹ́ pé ànábì nìkan lọ́nà bá wí. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ lọ́dún ní wàmúrọ̀ àtẹ́kùn nílẹ̀kẹ́ni ìwáhàbà náà sàálì nàbí. إن أراد النبي أن يستنكحها خالصة لك من دون المؤمنين أرأيه في القيء النبي الكريم ولا أباشر وجوه أو علوم ونوح والله أعلم ṣùgbọ́n lẹ́yìn ọlọ́ni ayọ̀ ànàbí ìwọ ànàbí lima tó hàrìmú ma àhàlmàmá òun náà ká èé ṣe tó ń ṣe léwọ̀ nínú tí ọlọ́wọ́ bá ti lẹ́tọ̀ọ́ fún ọ. dàpẹ́rì màrúbọ́ọ̀tà ìwádìí ọ̀n wá ìyọ́nú àwọn ìyàwó rẹ̀. gbogbo ọ̀rọ̀ yìí pátá àlẹ́bìbí ọlọ́wọ́ bá dojú ọ̀rọ̀ ọ̀rọ̀ náà kan. ìmọ̀ràn kan wá wá lẹ́yìn rẹ̀ pé pàṣẹ fáwọn ọ̀gbọ́n ò lẹ́kún ìdàkínlẹ̀ta ìbàdàn dájúdájú ọlọ́wọ́ bá ti ṣe ní ọ̀ràn wípé tí ẹ bá yẹn lè búra nǹkan ọ̀sán ìbúra yìí di ẹ̀tọ́ báyìí báyìí báyìí eléyìí hàn pé ọ̀rọ̀ yìí gbogbo àlùmọ́ alẹ́sà sálà ni ọlọ́run bá wọlé bí. والله أعلم والله غفور رحيم ọlọ́run ọba ọba aláforíjì ni àforíjì èyí pé ọlọ́run bá ó ti borí díẹ̀ nípa tí o ṣe níbí tó jọ mọ́ ẹ̀sẹ̀ torí a gbọ́dọ̀ ṣe nǹkan léwọ̀ èyí tí ọlọ́run bá ti ní èèwọ̀ tí ò ṣe léwọ̀ a ti gbọ́dọ̀ ṣe nǹkan lé ẹ̀kọ́ ní ti ọlọ́run ti léwọ̀ tó bá tiẹ̀ wá tẹ̀lé pé èèyàn ṣe tàhírí tàhírí olùhàlẹ́ àdì wọ́n ṣe. ẹ̀tọ́ àti èèwọ̀ tí nǹkan yẹn ó mú kí nǹkan náà kọjá èèwọ̀ kò lè mú kọjá o. tí ènìyàn tó bá sọ nǹkan kọjá ẹ̀kọ́ ni tó sọ dé fún ara rẹ̀ ò lè sọ nǹkan náà di òun ló fúnra rẹ̀ ṣùgbọ́n tó ìdí nù sí ọlọ́run ti sọ àwọn tó máa ń ṣe nǹkan léèwọ̀ lórí wọ̀ ìdàgbọ́n lára kúrú làwọn kàrọ́ nínú àkóónì wọ̀ tó rọ̀ wọ́n tí wọ́n sọ ni ọ̀rọ̀ tí ọ̀dà ọ̀rọ̀ kọjá ẹ̀rọ tí èsè gbogbo tí èsè òdodo torí bẹ́ẹ̀ ṣíṣe ẹ̀tọ́ léèwọ̀ òun nǹkan náà tá a ti lé ìwòyàn kọjá ìwòyàn. lórí pé ọlọ́ni wọn látàkùn ìmọ̀ àtàkìkù àìsínà tuntun àìsínà tuntun àìkẹ́bì rẹ̀. هذا حلال وهذا حرام لتفتروا على الله الكذب ẹ má ṣe máa sọ ọ̀rọ̀ tí a máa yín tó ń sọ nínú ìlú wípé nǹkan báyìí haram ni nǹkan báyìí halal ni. nǹkan báyìí halal ni nǹkan báyìí haram ni. لتفتروا على الله الكذب torí àti wá irọ́ àdápa irọ́ kí ẹ ti fi ọlọ́run lọ́rọ̀ pé ọlọ́run sọ bẹ́ẹ̀. sọ ohun tí èèyàn bá fi léèwọ̀ wọ́n pé nǹkan náà ẹ̀kọ́ ni kò mú sí nǹkan náà kó di èèyàn. bákan náà ọlọ́run tún ní kún àrà ẹ̀sùn máa ń dáná bá òun lẹ́kùn lórí sí i فجعلت منه حراما وحلالا قل آه الله أذن لكم أم على الله تفترون ẹ sọ fún mi ẹ rí àwọn ohun tí ọlọ́run bá tọ̀kalẹ̀ fún yín

àwọn nǹkan yẹn ọ̀pọ̀lọpọ̀ kò sọ má di èèwọ̀. tọ̀ àwọn afáàní tí èèyàn bá ti nǹkan ní èèwọ̀ fún rẹ̀ tó ti yẹ pé nǹkan náà aláìlú nǹkan náà ó ti di ìwúra ó sì ti padàdà pé nǹkan kàfàrà kó tó di pé nǹkan náà máa jẹ́ ọ̀tọ̀ fún un. tó ẹni ó ti nǹkan ní èèwọ̀ fúnra ẹ̀ tó lè gbọ́ nǹkan náà ẹ̀tọ́ ni tó bí ẹni tó búra ni pé wà láì ní ti nǹkan báyìí máa bó tilẹ̀ jẹ́ pé nǹkan tí ó lóun ò ní ṣe náà ẹ̀tọ́ ni tó láti ṣe tó wọn láti ṣe kàfàrà ìbúra yóò ṣe kàfàrà ìbúra. tó gbogbo ẹnikẹ́ni tó wá ṣe nǹkan jíjẹ àbí nǹkan mímu àbí nǹkan wíwọ̀ sára tó bá wá sọ pé ó ti dèwọ̀ fóònù tọ̀bí ìgbà tó búra ni wọ́n láti ṣe kàfàrà síwájú kí nǹkan náà kó tó lè jẹ́ ẹ̀tọ́ fún un náà. náà ọlọ́ni wọ̀lẹ̀ fọ́rọ̀kọ̀ الله òlẹ́kùn tàhínàtà àìmáàlì dájúdájú ọlọ́run bá ti ṣe òfin ìtàn ìbúra ẹni ọ̀daràn tó búra lórí ohun tí ò lè tí ò lè ṣe ìtàn ọ̀ràn náà ọlọ́run bá ti ṣe àlàyé rẹ̀ wọ́n mọ́ òun òun náà fún ọlọ́run ọba ní ó ní olùdarí yín ó sì ní olùfẹ́ yín wọ́n wà láàyè olùhàkìm ó sì ní olùmọ̀ ọba tí ó gbọ́n ọ̀jọ̀gbọ́n. afa wani mu ya fi kuni kọ̀dí ṣáwà àmọ́ wùdá fún àyè wọn mọ̀mìnú dájúdájú ọlọ́run ti ṣe ìlànà àti ṣẹ̀ríà ó ti ṣe kalẹ̀ fún yín tàbílù àìmánìkùn láti sọ ìbúra yín di ẹ̀tọ́ bí àdáyé kàfọ́rọ̀ ti à ń ha láti ṣe kàfárọ̀ lórí ẹ̀ wàyí àìfàánù aṣọ òṣìlọ́sáàtì òní kí ẹ fún àwọn aláìní kí ẹ fún wọn lóúnjẹ àwọn mẹ́wàá kí ẹ fún wọn ní kí wọ́n jẹ tó lè. a ó fi tuwátò wọn àbíkẹ́ ẹ ẹ fún wọn lásán. tí wọ́n fòfò àtìrí ara wọn ọ̀hún tàhírìrò ọ̀rọ̀kọ̀rọ̀ tẹ́ bá wá lè yẹn ẹ sọ di ọmọ ẹ túkú ẹrú ẹrú lọ́rùn rẹ̀. bàbá nàmíyẹ́dì ẹni wá rí wẹ̀ àwọ̀ wọ́n mú ta wà léyìnbó olórọ̀ ọlọ́run ọba omi olùrànlọ́wọ́ yín ó ń ti ní ó ń darí gbogbo àdámọ̀ yìí wọ́n lọ́wọ́ làálẹ́ bímọ yóò ṣe òkú fàyà ṣùgbọ́n òkú ọlọ́run ọba ọba olùmọ̀ni ọmọ tí ó tọ́jà fún yín láti ṣe ìdínú tó fi ń ṣe níṣẹ̀rí àkùnrin alhakim ọba ọ̀jọ̀gbọ́n ni fi àkùnrin wa fàáyé nínú tí ń sọ àti nínú tí ń ṣe níṣẹ́. Torí bí ó fi hàn pé ẹnìkẹ́ni tí ó wá ti kàkà ní ìyàtúra rẹ̀ bẹ́ẹ̀ ni ó fura ni. Etí ó fi tán ọ̀ràn rẹ̀ ó ní kàfárà. Kàfárà yẹn sì ní yálà kó wá tálíkà mẹ́wàá tí ó kò lóúnjẹ tí ó ń mú òyìnbó. Àbí kó wá tálíkà mẹ́wàá tí ó fún lásọ tí ó fún wọn lásọ láti fi ju òun wọn àbí kọ́ wá ẹrú bèrè tí ó tu ọkùnrin ọkùnrin ẹrú lọ́rùn rẹ̀. ẹ tí ọba wa rí mẹ́tẹ̀ẹ̀ta yìí láti ṣe kó wá gbá rẹ̀ mẹ́ta eléyìí ni ó fi tún ọ̀rọ̀ tó nípa pé ó ṣe ẹ̀tọ́ ó ṣe eléwọ̀ fún ara kàfàrà yìí ọlọ́run bá ti ké ní àlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí láyọ̀ akéwòkú ọ̀hún bẹ̀lẹ́gùn sí àìmánìkù wàláàkì yọ̀ akéwòkú ìmá àkọ́tùmọ̀ ìmá ọlọ́run bá òní mú yín òní mú yín ẹlẹ́sẹ̀ ní ìbúra tẹ̀kú ní ẹsẹ̀ tí ń ṣeré ìbúra àwàdà ọlọ́run ní mú pẹ̀lú. الشيخ ولكن يعاقبكم بما أخذتم الأيمان ṣùgbọ́n yóò mú yín pẹ̀lú ohun tẹ́ ẹ fúnra pẹ̀lú òkòtò pẹ̀lú ìfẹ́rinlẹ̀ ibi lóòótọ́ lóòótọ́ ẹ̀ ń búra lórí ìjọba ńlẹ̀ sọ ọlọ́run yóò rí ohun ìlú tẹ́ bá wá búra tẹ́ pé ìbúra yín ọ̀rọ̀ tó ní àti fún mìsíkìn mẹ́wàá kẹfùrọ̀ ló ń jẹ ní àwùkọ́ ti máa ń pè é lóra àyè ìsòmù nínú irú oúnjẹ tẹ̀ ń fáwọn ìyáálé yìí jẹ́ ilé irú ẹ̀ náà lẹ́kùn ní ẹ̀sẹ̀ àwọn ìtúwàtò bòmù àbí tẹ́ ẹ dákọ̀ bò wọ́n lọ́rùn àwọn tàbí ìrọ́kàbà àbí tẹ́ ẹ wá owó ẹrú ẹ̀yẹ kẹ́ẹ̀tú okùn ẹrú lọ́rùn rẹ̀. فمن لم يجد فصيام ثلاثة أيام أنت يوم غواري يوم أباوي وزمك ذلك كفارة إيمانك إليني كفارة إبراهيم إبراهيم أبو إليني كفارة إذا حلفتم في قبل أبو ورواتي صلى الله عليه وسلم ó ti kàfàrà ìbúra rẹ̀ ó sì tu òkú ẹrú lẹ́rù lọ́rùn ẹrúkùnrin àbí ẹrúbìnrin. tó ní ìtọ́sẹ̀lẹ̀ nípa pé ó ti oye léwọ̀ fúnra rẹ̀ láti mú wọ́n ní àdéhùn àtọ́nà ó ti kàfàrà wọ́n gbá ọmọ ọ̀gá kan ọba ni olùrànlọ́wọ́ yín. ليس لأحد أن يحرم ما أحل الله torí pé kò sí àṣẹ lọ́wọ́ ẹnìkan láti ṣe léèwọ̀ ní láti ṣe lẹ́tọ̀ọ́ nítorí náà ṣe léèwọ̀ bẹ́ẹ̀ sì ni àṣẹ kan kò sí lọ́wọ́ ẹnìkan láti ṣe léèwọ̀ nítorí ọlọ́wọ́ bá ṣe lẹ́tọ̀ọ́. fàyìnfà àdàlẹ̀ ìsáàlù ṣe àmìlẹ́dàlẹ̀ ẹnikẹ́ni tó bá ṣe wúlú tó ṣe rú ọ̀pá dandan lọ́rùn rẹ̀ láti má jẹ́ pé kò ní ṣe tó lò wò ní ìṣòro. wàlúwàhùn lọ́tà wà ní àwòrán kú yàrá sórùkùn àlà àdá ìlú. ọlọ́run ọba ọlọ́darí yín ó sì ní ọ̀ràn yín lọ́wọ́ lórí àwọn ọ̀tá yín. tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ ń tẹ́ ṣe ní kẹ́ ṣe lórí pé ẹ búra kẹ́ ẹ láti máa ṣe tẹ́lẹ̀ ìlú ṣe ṣe wọ́n torí ọlọ́run ọba ọgbọ́n olùgbọ́n ni ọmọ tó dáa fún yín ọmọ tí ò sì dáa fún yín alákìm ọba ọ̀dọ̀gbọ́n ni ó sì ó gbọ́n lórí gbogbo tí ń ṣe ní ṣẹ̀rí àfún yín wọ́n jẹ́ ohun tó máa jẹ́ láàárín yín. ṣùgbọ́n àwọn àfà wọ́n ṣe ìyapa ẹnu lórí kí ni kí àlẹ́sà àtàlà tó ṣe léwọ̀ fúnra rẹ̀. ǹjẹ́ التحريم مجردا عن عن يمين ǹjẹ́ àlẹ́sẹ̀ ẹ̀sẹ̀ wọ̀ lásán láì jẹ́ kó kúra ṣe pàtàkùn tàhílẹ̀tù wọ̀tà àlékọ̀tù ní tàhílù olùgbàlà yóò wá jẹ́ pé tàhílà ìkọ́dẹ̀kọ́ tí àlẹ́sẹ̀ àsánà ṣe ìbẹ́ ìkọ́dẹ̀kọ́ lásán ní láì jẹ́ pé ìkúra ń bẹ pẹ̀lú ẹ̀ ẹni pé kò sí kàfàrà ń bẹ pẹ̀lú àbí ìtọ́jẹ́ pé ìṣeléwọ̀ tó ṣe yẹn ó ṣe pẹ̀lú ìfura ni gẹ́gẹ́ bí a ti kà nínú àdéhùn sọ̀hẹ́ tó wà nínú buhari yóò wá jẹ́ pé àdéhùn àkàlọ̀ tẹ̀sẹ̀ ìlà èyí pé ó ṣe lẹ́tọ̀ pẹ̀lú ṣíṣe kàfàrà ìfura tó mú. alákùnrin kan láti kà nínú àdéhùn sọ̀hẹ́ so àwọn ọ̀yà apẹnu tó wá láti ọ̀dọ̀ àwọn olùmọ̀ kò ṣe pàtàkì mọ́ torí pé àdéhìsì ti wà àfọ̀hẹ́ ní akọ́kànlé. bákan náà ọlọ́run kò gbà fún wa láti máa ṣe nǹkan ní èrò táwọn nǹkan tuntun lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ sì ni ẹ̀sẹ̀ ńlá ni pé mo ṣe nǹkan lẹ́kọ̀ọ́ lórí tí ọlọ́run máa lò léwọ̀. ọlọ́run máa ní yáyọ ẹ̀lẹ́bí là á wọlé láti hàrù inú kọjú bá ti máa àhàmà ọ̀hún lẹ́kùn wálé àtàkẹ́dùn. ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ má ti ṣe àwọn dáadáa tọ́lọ̀ ti lẹ́kọ̀ọ́ fún yín ẹ má ti léwọ̀ lórí ara yín o. ọlọ́run ọ̀fẹ́ àwọn tó máa ń kọjá ẹnu àlà ẹ má kọjá ẹnu àlà torí pé ẹnu àlà ni kéwòn ṣe ìfẹ́ lẹ́kọ̀ọ́ àbíkú ṣe léwọ̀ ọlọ́run ọba nìkan ló ní ọba ẹlẹ́tọ̀ ló sì ní ọba ẹlẹ́wọ̀ kò sí ẹnu ní ìdílé ayé tó ṣe nǹkan kan lẹ́kọ̀ọ́ fún yín àbí tó ṣe nǹkan lẹ́wọ̀ àyàfi tọ́lọ́ bàtẹ́lẹ́ lẹ́kọ̀ọ́ àbí tó ṣe léwọ̀ torí ilé yìí ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ má ti máa ṣe léwọ̀ àwọn nǹkan dáadáa dáadáa lóríṣiríṣi tọ́lọ̀ ìṣẹ̀lẹ̀ kọ̀ọ̀kan ni ẹ má kọjá ẹnu àlá ṣíṣe bẹ́ẹ̀ lè kọjá ẹnu àlá ni. sísà àyà ẹlẹ́ẹ̀kẹta ó ní àyà tó tọ́lọ̀ fi bá àwọn ìyàwó àlejò àwọn àwọn ìsọ́lá tọ́lọ̀ fi bá wọn. ọlọ́ni وإذ أسر النبي إلى بعض أزواجه حديثا فلما نبأت به وأظهره الله عليه حرف بعضه وأعرض عن بعض فلما نبأها به قالت من أنبأك هذا قال نبأني العليم الخبير قال لي وإذا أقر النبي إلى بعض أزواجه حديثا nígbà tí ọ̀rọ̀ àdéhùn àkànnà tó ṣe ọ̀rọ̀ ọ̀kọ̀ ní ọ̀dọ̀ àwọn àwọn kan nínú àwọn ìyàwó ẹ̀. Bàlámà lábà lèyìn ẹni tó fi ọ̀rọ̀ ọ̀kọ̀ pamọ́ sọ́dọ̀ nígbà tí ó sọ jáde tó gbé ọ̀rọ̀ náà jáde pẹ̀lú míì ó wá rò pé àdéhùn àkànnà ò ní mà. Nígbà tí ó ti sọ bẹ́ẹ̀ ni mọ̀láìkà ti pèsè wá fọ́kànnà ìfàǹsánà ọ̀rọ̀ tó sọ fún lágbájá ó ti kọ́kọ́ lómi náà ọ̀rọ̀ ìyàwó rẹ̀ wọ̀. so ó wá di pé ibi àlẹ́kùn ti ni pé a máa dójú kúrò lọ́dọ̀ àwọn tí nǹkan yẹn bẹ̀rẹ̀ pẹ̀lú wọn yọ ọkọ ìdí wọn kò ní bí kíkà fún wọn kò ní jẹ́ kó rí. ojútùtù rẹ̀ pẹ́ẹ́pẹ́ àwọn ọ̀pá àwọn àwọn kan nínú wọn yóò fojú lẹ̀ fún wọn yóò rẹ́rìn fún wọn yóò wà á àwọn àǹbá àwọn míì nínú wọn bá ti fi yóò dojú fún wọn. Bàlámà àdé nígbà tó ti kọ́ jáde ọ̀nà man alùpà àkàrà àgbà ta lọ sọ fún ẹ pé mo kọ fẹ́ nìkan tẹ ẹni ọba wúwo àbùkẹ́ fẹ́fẹ́ wọn mọ̀ yóò rò pé àlẹ́ bí ọ̀gbìn nígbà náà ló sọ fún pé ọmọ tí mo sọ fún ọmọ ọmọ tó ti sọ fẹ́ lómi o ó ní ta ló sọ fún ọ pé mo sọ nìkan kọ́lá nàbàdí àlàáfíà kọ̀bí ẹni ọkọ̀ fún mi orí ọlọ́run ọmọ orí mà ohun tí máa fún yẹn nínú ohun tí yàn wọ́n olóko fún mi. sọ níbí ó padàdà sí ara rẹ̀ ó tutù torí pé ó ti mọ̀ pé dájúdájú ọlọ́run bá máa bá lè fa fálàǹsì wá sí ọ̀nà wáhìí. ó sì lè sọ fún pé ọ̀rọ̀ tí wọ́n sọ fún un ẹni ọkọ̀ ọ̀fun ti sọ jáde òun. afárá onímúyẹ kan ó ní wàhíd àtàbọ̀ nàbí yorùbá ọ̀jẹ́ kìí hafsa nígbà tí ọ̀rọ̀ àlẹ́sà sálọ sọ ọ̀rọ̀ sírì ọ̀rọ̀ ìkọ̀kọ̀ kan fún ìyàwó rẹ̀ hafsa falẹ́mà akbọ̀rọ̀ sí àìsà bọ́bí ọ̀gbọ́n àlùkò nígbà tí ó fún àìsà nínú ọ̀rọ̀ náà. وأطلعه الله على إنشائها سرا ọlọ́run wá jẹ́ kí àlẹ́bí ọmọ ẹ̀ pé ìyàwó tó sọ̀rọ̀ ọ̀kọ̀ọ̀kọ̀ fún tó sọ̀rọ̀ sírì fún ó ti tú ọ̀rọ̀ rẹ jáde o. ààlà mà àfàtà báàbà mà àfọ̀rọ̀ وعرض عن إعلامها بعض تكرمها هو أجعل على الكمين تصر أليس أعطانا أجعل لوري قل رقيا ومين النبي فلما أخبرها بما أرشد من الحديث nígbà tó wá fún oníròyìn ẹni tó sọ jáde ní ló wá ń sọ pé ta ló sọ ní ìlú ilé kọ́lá àkọ́rọ̀ ní lọ́hù àkọ́rọ̀ ní ìlú lọ́hù nàánú ìlú ìkọ̀bí ọlọ́run ọba ọmọ onídìmọ̀ ọba tí máa fún yẹn ní ìròyìn tí mo mọ̀ olórí fún mi àlẹ́bí látàkùn àlẹ́yìn ọ̀fìyà ọlọ́run ọba tí nǹkan kan pamọ́ fún olófàlàyé ọ̀hún. àyà yìí ó ṣe ìṣàrà lọ síbi àwọn nǹkan kan tó jẹ́ social activity àwọn nǹkan tí máa tẹ̀lé láàrin ara wa ọkọ láyà àbí ó sọ̀rọ̀ family àbí ó tẹ̀lé nígbẹ́ láàrin ọ̀rẹ́ alákọ̀ọ́kọ́ náà ni pé. أنه لا مانع من الإباحة بالإسراف إلى من ترك إليه من زوجة أو صديق إذا قلت يا أبني إن وصلتك فجاء الله الفقرين في في أعطينا تكلم أطلاق اليوم في وعصف أقنع ويوم أبي يوم تصدقني أبي أمر أريري bí lágbájá ọ̀rọ̀ fi ọ̀rọ̀ kan pamọ́ sí ọlọ́dọ̀ mọ́ fún yẹn lórí pé ìfúnpá ènìyàn náà tí ó ti fẹ́ká òwúrọ̀ gbọ́ wọ́n ní níbí kò fi aburú rẹ̀ kò fi aburú nínú kí èèyàn sọ ọ̀rọ̀ kan tí ọ̀fẹ́ káwọn ẹlòmíì ọ̀nà fún ẹni tí ọgbọ́n kan ó sì jẹ́ pé ọgbà gbọ́ pé kò ní kọjá lè. ẹlẹ́ẹ̀kejì ونبي ní على yẹ́dìwò àlàmàlì ìsàkàmà alhadisa ẹ̀yà túmọ̀ wọn. ó pa dandan ọ̀ràn yẹn ni lórí gbogbo ẹni tí a fi ọ̀rọ̀ sí lọ́dọ̀ kọjá ọ̀ràn yẹn ni fóun náà kò fi ọ̀rọ̀ náà sí ikọ̀ kọ́mọ́tò jáde. èdè ìdájọ́ ni nínú láàrin wa ọ̀nà ọ̀nà ó dé torí pé bí ẹni ó bọ̀ ó ti gbàgbọ́ tó gbọ́kànlé pé kò ní sọ̀rọ̀ jáde. bẹ́ẹ̀ ló náà ní ẹlòmíì tó gbàgbọ́ tó gbọ́kànlé kíkó ló ń rí kọjáde yóò wá sọ pé mo ní ọ̀rọ̀ pẹ̀lú ọ̀rẹ́ mi mo ti fẹ́ẹ́ sọ ọ̀rọ̀ ọ̀rọ̀ náà ló sọ pamọ́ sí mi ọ̀rọ̀ mi ó ti parí ó ti sọ jáde kò jẹ́ ọ̀rọ̀ ìpamọ́mọ́ torí pé tó bá ti di etí méjì lẹ́ta ó ti di bí àgbà sọ káàkiri. Tolẹ́ lẹ́ẹ̀kata tí wọ́n náà sọ fún òun náà tún lẹ́nu ní iná tó ń lọ pọ̀pọ̀ tán òun náà sọ fún bí ọ̀rọ̀ ìdúró ọlọ́run. Tó ó pa dandan fún ẹni akọ̀rọ̀ fún ó ti ti di àti sí. Ẹlẹ́ẹ̀kẹta أنه يحسن التنقف مع الزوجات في العشر والإعراض عن الاستفسار ìsàn ó ní pé irú àṣìṣe báyìí tó bá ṣẹlẹ̀ tó bá ṣẹlẹ̀ pàápàá jùlọ láti ọwọ́ ẹ̀ńtọ́ jẹ́ ìyàwó lẹ́yìn ntó dáa jù oníkéyìn ń ṣe ìlẹ̀kùn bọ́yá pé bẹ́ẹ̀ bàbá mi gbà pé wọ́n bàbá mi ọba mi pẹ̀lú pẹ̀lẹ́ ó sì ṣe ní sókí nípa pé yóò fi ìdílé rẹ̀ hàn torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀dá aláṣẹ ni wọ́n kò wá ní tuntun orí ìlú kó wá bàjẹ́ ní ìjà tó yẹ ọ̀pọ̀ rárá o eléyìí ò tó fi ayọ̀ àdájú kó ṣe ní tó kí nígbà tí ó bá dúró fún un bẹ́ẹ̀ náà ni kó ṣe ẹ̀fá jẹ́ tó bá jẹ́ pé ọ̀rẹ́ ni kò ní tuntun orí eléyìí tó ní o ti tẹ́ láàrin ilé rẹ kò sọ̀rọ̀ ẹ̀ kankan mọ́ láàrin ilé rẹ rárá o eléyìí ò ti pọ̀ jù àti pé lábẹ́ ni ẹlòmíì náà yóò ti tẹ̀ wọ́n náà ti lè ṣe àtìlẹ́gbà míì nírú ẹ̀ ọmọ wa ni. lẹ́yìn náà ọlọ́run adójú ọ̀rọ̀ hafsa àti aisha ó ti bá ní wọ́n wọn nílé ìbáwí sí tó le. ọlọ́ni إن تتوبا إلى الله فقد صغت قلوبكما وإن تظاهر عليه فإن الله هو مولاه فإن الله هو مولاه وجبريل وصالح وجبريل وصالح المؤمنين والملائكة بعد ذلك ظهير قال إن تتوبا إلى الله فقد صغت قلوبكما بيتوبا صدى الله thirty thirty day ọkàn yín ó ti tẹ ó ti tẹ̀wọ̀n ó ti tẹ ẹran sí agbọn ohun tí ò dáa torí pé ìdí tẹ́ ṣe yóò náà níbi tí ò dáa ni ó ti pọ̀ ju àní kóbìnrin ọmọdé orí owó tí ó wàá pa ẹlòmíì la kò dáa pàápàá jùlọ ọkọ èèyàn ẹni tí ó jẹ́ ọkọ èèyàn fẹ́ẹ́ tó ní ṣe náfàkọ̀ ah, lórí èèyàn kò dá kéèyàn ṣe irú irú àti ọ̀pá lára. wàyí ń dàbọ̀ àwọn àlẹ́ gbọ́dọ̀ gẹ́gẹ́ bí ẹ ti pa ara ẹnu pọ̀ láti ṣe tẹ́ ẹ fi tẹ́ ẹ bá tún wá pa ẹnu pọ̀ náà wípé ká ẹ lè kúrú náà tẹ́ ẹ wá ìrànlọ́wọ́ ara yín wàyí ń dàbọ̀ àwọn òwò ọ̀la ọlọ́run ọba òun ni alárẹ̀sẹ̀ rẹ̀ wá dìbìrì dìbìrì náà wà òun náà wà lọ́wọ́ àwọn alárùn rẹ̀ wọ́sọ́ọ̀lẹ̀ olùkùnrin bákan náà ní gbogbo àwọn olóyìn ní alárùn rẹ̀ lẹ́yìn ìsọ́nà wà wọ́n mọ̀lá ìgbà tó bá àyàrá nìka ọ̀hìn gbogbo àwọn mọ̀láìkà pátá gbogbo wọn náà ẹ̀yìn rẹ̀ ni wọ́n wà. Sọ ẹ dákun, báwo lẹ ṣe fẹ́ ṣe tẹ́ẹ̀bì lè pa àlẹ́sà torí pé ọlọ́wọ́ bá yóò rà sí i bẹ́ẹ̀ ni jibril àti gbogbo àwọn mùsùlùmí pátá bákan náà àwọn màláìka ọlọ́run gbogbo pátá ẹ̀yà lẹ́yìn ni wọ́n wà. afa alùpùpù yẹn kà wọ́n ní ìtọ́síà ọ̀fọ̀tà wà áìsà ìlà wà wàpàdé ti dàbí kúmá máa ń jìnnà sọ̀rọ̀. tí ẹ bá lè padà tẹ tẹ wá forí jùlọ sọ́dọ̀ ọlọ́run wa ẹ̀yin méjèèjì ẹ ti ṣe nǹkan tó jọmọ́ kẹ ẹ wá foríjì níta ẹ ṣe ó yẹ kẹ ẹ wá foríjì. حيث مالت قلوبكما إلى محبة ما كرهه رسول الله صلى الله عليه وسلم لين باتي أكرهين tó tẹ̀lọ síbi nǹkan tí àlẹ́sà àtàlà kọ̀ ojú òfẹ́ oní ọkùnrin tẹ̀lọ ọbẹ̀ lè tẹ̀lọ ṣe tí òní tí òní tó máa ní níbi iṣẹ́ ìṣègùn yìí níbi tẹ́ ẹ sọ ọ̀rọ̀ síbi rẹ̀ ẹ sọ jáde. wàyí ń tẹ̀tẹ̀ àwà náà àlẹ́ yìí bí màá yẹ sóòlù tẹ́ ẹ bá ti wọ́n á darí pọ̀ láti gbé ẹ̀rọ ẹ̀rọ ayé lọ́wọ́ ní ìjọba ìbàdójẹ́ fún àlẹ́sà àtàlà àti tó lè pálára fàyínà máa wà nílùú. àdẹ́kọ̀ọ́ náà wọ́n bá kú ní olùrànlọ́wọ́ rẹ̀ ó sì ní alárànṣe rẹ̀ mọ̀láṣẹ́ wàjìbìrínú ọ̀sán ìfọ̀mọ̀bìnrin bákan náà jìbìrín òun náà ẹ̀yìn ànábì lọ́wọ́ bẹ́ẹ̀ ni gbogbo àwọn múlùmí pátá àwọn náà ẹ̀yìn ànábì lọ́wọ́ wà. والملائكة بعد نصرة الله أعوانه أعوانا له بني بوبا وملائكة لن يتنظر لهم gbogbo wọn náà ànábì ni wọn ràn lọ́wọ́. so ilé ìfihàn pé kò sí nǹkan sáfẹ́ rẹ̀ sí i. so fún yíjù òun náà ní fẹ́ kí wà lọ sọ́dọ̀ ọlọ́wọ́ wa fẹ́ tọrọ àforíjì lórí nǹkan ìṣèlú. yìí ó fi ìrànlọ́wọ́ tó lágbára jù tó fi kí àdéhùn sallallahu alaihi wasallam lẹ́yìn lórí kíni lórí àwọn ìwọ̀n rẹ̀ tí àwọn ìyàwó rẹ̀ wá lágbá tó bàjẹ́. ìdí ni pé kéèdì obìnrin ó lágbára ọlọ́run náà sọ pé ìtàkẹ́ ìdààmú náà àfihàn fẹ́ẹ̀lì wọn tóbi kọ̀ kódà o lè fi àpáta ńlá o lè dúró tó ìdí nu ó pa dandan ká wá ìrànlọ́wọ́ ọlọ́run ọba lórí àwọn ọ̀la ya wa. ẹlẹ́ẹ̀kejì ni pé ìṣára wa níbi ayà yìí pé ohun tó lè bí àlejò sọlọ́láwọ̀ àlejò sọ́lá lórí ohun tó lè bí ọlọ́wọ̀ wa nínú rẹ̀ ohun tó bá sì bí ọlọ́wọ̀ bá àti òbí bẹ̀rẹ̀ lórí ó pa dandan lórí àwọn lómi káwọn náà bínú lórí ẹ̀ ìbínú tó fi jẹ́ pé ìfẹ́ torí ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ ọ̀nà yẹn ni kéèyàn kọ́yà torí ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ ọ̀nà yẹn ni ó sì jẹ́ nǹkan gbòógbò nínú átíkù ìmánì. nínú àwọn nǹkan tó fi hàn pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó tóbi ni lórí pé àlẹ́ àtàlẹ́ mọ̀. ó fẹ́ kọ àwọn méjèèjì sílẹ̀ débi pé ìròyìn tẹ̀ tí wọ́n bá àwọn mùsùlùmí tí wọ́n ń káàkiri wípé àlẹ́lẹ́fà àtàlà wọn ti kọ àwọn ìyàwó rẹ̀ sílẹ̀. lábára lọ́jọ́ ọlọ́pàá tó wà lọ. àdéhìsì gbogbo gan tí wọ́n gbà wá láti ọba àpẹlẹ ọmọ àbá tí ó ń bèrè lọ́wọ́ ó fi àpẹlẹ àpẹlẹ ibn al-Khattab nípa àwọn méjì tí ọlọ́run ọba ń sọ tọ́wọ́ sọ ọba nínú àkùránì pé ìtàtúbà ìlọ́mọ yìí fàfàdé sọ́wọ́ pẹ̀lú ìlú àwọn òwò ni lóòótọ́ lóòótọ́ ìbùnà ọba kì í ṣe ìṣe pípọ̀ mọ́ àbọ̀rọ̀ máa àbọ̀rọ̀ àbọ̀rọ̀ ṣé kí ni wọ́n àti ìwà máa bẹ̀rẹ̀ nítorí màní tó ti wá ń béèrè. torí pé ó fẹ́ àlàyé ẹ̀kúnrẹ́rẹ́ lórí ẹ̀ ó sì rí àlàyé nípa ni àlàyé ó ti lọ ṣùgbọ́n tá a bá bẹ̀rẹ̀ àdéhùn ní kọ̀ọ̀kọ́yà ni aago méjìlá àbọ̀ aago òkúrò pé tó wọ̀ tó padà lọ tó pé aago kúrò di èyí tá a kọ́ tó déédéé a ṣe ọlọ́run kó orí ẹ̀jẹ̀ lára náà níbi ìlú láti lo ọmọ ọ̀rọ̀ ìbéèrè náà wà nígbà.